ìjẹ́lọ́ wọn bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àwọn ọ̀gá wa tó gbá wa jẹ́ mẹ́rin lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà lọ́mọdé àti sánú wa láti àlùkẹ́ àmà ọlọ́run kùránù kẹrin kẹrin alhamdulillah kúrò káfin ti dánilẹ́kọ̀ọ́ ní ẹbí tí láti àfin ti dánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí من بعد من بين وفاة رسول صلى الله عليه وسلم إلى مكة لحسين سنة 61 عليه الهجرة kíra tí a pè ní àtúntọ́pẹ́ nínú ọ̀rọ̀ ìtàn gbájúgbà tí alẹ́ islam ti sáláìsí títí di ọdún àádọ́ta ọdún àbí ọgọ́ta ọdún àti ẹyọkan لين جينا محمد صلى الله عليه وسلم سوى عثمان ابن محمد الخميس القجو نمضى فقال سعي رابع ولا قرآن الكريم ولا لا إله إلا الله دي أسرع اسمها يقولون قبعة فقال سعي wípé ó gbìyànjú láti gbìyànjú gbogbo táwọn èèyàn dàrú àwọn ọ̀tá ìsìláàmù tọwọ́ bọ̀tà ìsìláàmù wọ́n gbé rọ́kàlẹ̀ nípa ọ̀rọ̀ ìtàn islam àfáwà gbìyànjú láti ṣe àṣeyẹjú rẹ̀ fún wa tí wọ́n sàlàyé fún wa nípa àwọn àfá burúkú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí lẹ́yìn náà ó tún wá sàlàyé fún wa nípa tílà tó yẹ kákà àtàwọn tílà tí ó yẹ kákà ó wá ń sàlàyé díẹ̀ nínú àwọn tílà tí ó yẹ kákà wọ̀nyẹn àwọn aburúkú wa ń bẹ ní sàlàyé fún wa lọ́wọ́ pàápàá jùlọ síra yàkóbí tó ń dá àwọn wákà ẹni tí obama yóò rò pé yìnyàn lẹ́bí sallallahu alaihi àwọn bẹ́ẹ̀ ni tí fún ọlọ́wọ́ ọba ní gbé fún òjíṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam ìjẹ́ kò sílé níbẹ̀ ṣírkìn kí a mi gbé sí fún ọlọ́wọ́ ọba ní subhanahu wa ta'ala òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ọmọ ẹgbẹ́ ẹbọ lórí ẹ ṣe nìyẹn ó di wa ilé ni àlàyé tí fàǹsì fún alọ́wọ́ page 90 láti bẹ̀rẹ̀ láàárọ̀ ìjà àlàfíẹ̀ ni ìtàkàgbẹ̀yìn náà ní ibi tí wọ́n pé وقال متعاظم الأفعال لاهوتية لاهوتيها ìgbà ànábì pé ọmọ ìmọ̀ rẹ̀ bù háyà أمر قبل وقوعها تقول وقال قبل ذلك هو النبأ المكنون وجوهر الذي يسهد من نور من قدس ظاهر wani sọ fún wọn gbàgbọ́n ó ní wọn nẹ́bà wọn ìròyìn káàkó ìmàkùnún ìmà ìròyìn tó pé adáàbòbò ni ọjọ́ harold blazy àti òkúta ayé bíyẹn ni tó pé jọ́sẹ̀dù minor agbé ẹ̀dà rẹ̀ dìde láti inú mọ́lẹ̀ ni minal kudusi ibi títí má zahirin ya pé òun náà ni òdòdó tó ní ẹwà ní àkọ́kọ́ sọ síwájú bá pé kóntù aláyọ́sùbí hazard kọlù nasara fi isa ní ẹ̀rí pé gbogbo àwọn sọ́nkọ́ pa níbi sílámì gbọ́n táwọn nasara ń sọ pa isa làwọn náà ń sọ pa níbi muhammad sallam annáwó làhótún wà na so òpó náà ni alfa and omega ai ilá olùgbésà ọlọ́run ni ẹ̀dẹ́ ènìyàn ni kí ọlọ́run náà ló gbé àwọn ọmọ ènìyàn wọ̀ أعاذنا الله من هذا الكلام هو مثل الباب وبيقولوا هنا بيرى الشيخ الإسلام رحمه الله يقول sí méjì ń bẹ gbogbo tó bẹ́ ṣe ni pé bí wọ́n ṣe pòlútù Islam wọ́n ṣe pòlútù Christianity jẹ́ pé agbogbo tánàbí ìdámọ́wá wọ́n ti change ẹ̀ tánàbí ìdámọ́wá wọ́n ti change bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ́ change tánàbí ìsìlámọ́wá أما الله سبحانه وتعالى أدين تكيف ونصر الحجر آية كتاب إنا نحن نزلنا ذكرى وإنا لأولى حافظون دجي دجي ولا أصل قرآن كله آية ولا أصل فيه كله إسلامي ولا أصل ما دابب ولا من دابب إسلام torí àwọn ọ̀tá alé ọ̀tá ọ̀tá wọ̀láì wọ́n gbogbo ìsìlámù lọ́pọ̀lọpọ̀ tí ebí ìsẹ̀ntọ́lọ̀ bá sànú èrò gẹ̀ẹ́sì page nineteen sẹ́ẹ̀ náà ah, page yẹn tọ̀síra wọn. mo ló ní àwọn iṣẹ́ ìyanu lọ́wọ́ àwọn mùjíza lọ́wọ́ alùwàdì hàt àwọn ìròyìn lọ́wọ́ àwọn ìgbé ìyanu tó pé ọ́ hàn wọ́n wà plain àkàlùwà èyí kéré jù nínú ẹ̀ ظهور على مستودعات sàráàì tó kéré mẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àyè tọ́lọ̀ ń kó ìtàn kọmá sí gbẹ̀lú mọ̀ntẹ̀ gbogbo àṣírí ọmọ omi bí wọ́n sọ̀rọ̀ sí èyí kéré nu iṣẹ́ ìyanu àmì sẹ́lẹ̀m onígbégbé gbogbo sọ́dà àti wọ́n kó àwọn iṣẹ́ ìyanu sí gbogbo ẹ̀rọ dàbí mọ̀ǹtì àmì sẹ́lẹ̀m lọ́lọ́run sọ́dà kò sọ ọmọ tó pamọ́ àwọn òyìn báyìí ó ti yé wa ẹ̀rí kéré òyìn yẹn fáàkà yẹn ó ti ti dùn kàmí kàmí kàmí sọ̀rọ̀ ألا إنما الإسلام لولا حسامه لأتفت أتذن أو كلام كلامة آفر فلا إنما الإسلام إسلام دينا له لولا حسامه كيبات كيعويت تبك عليه بسورة لأتفت لأفتت zanzun kò bá jẹ́ pé àwọn àyè kan ní ṣẹ́gbẹ́ adáàbòbò kalamatin afrin àkọọ́lẹ̀ àwọn ẹ̀sìn gúgùn àwọn pátákọ̀ ẹ̀sìn yọ máa jẹ́ àkọọ́lẹ̀ rẹ̀ lọ́rọ̀rámà kásfin shamsin lọ́wọ́rá nórahu allahu akbar ìmálẹ̀ ara rẹ̀ tó bá ń tọ́tàn ìmálẹ̀ òrùn gan tó láti dúró la ilaha illallah وأكثر من أفلاكها كل دائر لينا أونا للرجل وحبت لجبو فالآن أبصر ويني بعد ذلك أبصر واجه أونا لنداري بجوين صفاتك الأسماء صفاتك جوهر صفاتك أوان سفارة أوان رنيرة asùnmọ́ olùzásùkò ó náà ni àwọn orúkọ tó bí láti rẹ̀ jẹ́wọ̀n tó kúta yẹ́ bí ẹni bari an mọ́ara min ṣe fàtí zawahiri ó náà ni tí bí tó mọ́ ọba jùlọ inú àwọn fífà táfi wé tó tó mọ́ jùlọ jìlọ ala ààrá nínú wa ainihin ó náà ni tí tóbi fún gbogbo tó bá kọ́yìn sí àìyàn mẹ́ṣà àti àwọn ìtẹ́lẹ́kọ́nà lọ ìtọ́bẹ̀rú ìṣàbóhìhì ìgbìlẹ̀ anáàfẹ́ tẹ́gbẹ́ kò ó tóbi ju táàmà fi wé tí a eléyìí já fi wé yáyà ó jù bẹ́ẹ̀ lọ tọ́fà kàwọ́mù sí mọ̀ṣá irin sọ́kà táwọn yẹ̀ bá ń lọ tó máa inú àwọn àyè tìfá àti márùwà tí wọ́n ti ti bẹ̀rẹ̀ àkábùrùká Allahu akbar rukunin tọ́ ikon kọmọṣà èrè orí sàárè rẹ̀ ṣọ́fẹ́bì ní òpó tí màá máa fi tàwáàfù rẹ̀ ń tèmi sàárè àlẹ́bì sẹ́lẹ̀m ó wí wí kíni àti márùwà lẹ́yìn náà ó ní àlẹ́bì sẹ́lẹ̀m ní àríkẹ́ lẹ́yìn bí i pé ìyẹn kúrọ́mọ̀yà ìyẹn gbé nǹkan ní ẹ̀dá ìṣọ́kùnrin قلت أفضل بك فإن لم يكن شبيئا بالعناصر تبقى في نوية تفسر وكان يتنافع أول قبره وما جاء أو يبقى ما تتواف بسهرية بسلم فلا هذا بشر أم إلي يعني أبيك كميني وقال لولا حدوثك قلت إنك جائل على أرواح أرواح في أشباء ومندع كي باتي ببيرني كي باتي ببيرني ìdáfẹ́ pé ìgbà àwọn tẹ̀mí gbogbo ẹ̀mí tí wọ́n ń ṣe kò sí nǹkan míì tó fàájú pé òwò náà méjì kó máa tẹ̀mí lọ láwọ́lá màmá àtúkà àlàkókò sí nẹ́kàbà àfitẹ̀l àrùzá هذا تجن لكل إنك باسط وني باسط ورد تلفون أرزاك هذاك تقدر في أسا وتوسعه ولو ما تبقوا لك يدعوك bí máa fẹ́ fún ìyàwó gbogbo ṣe fẹ́ lè fi kẹmù ta àkílùn ta àkíṣífò sí ra o ní èmi o nípa rẹ mo ní àdìọ́kàn tí wọ́n fẹ́ kọ́ hàn ní ọ̀hàn àti lọ́lọ́gọ́rọ̀ wọ̀lúyọ́dọ̀gbọ̀lọ́ àrùbáàbùn núhà òyẹ̀smáwò àwọn gbogbo àwọn tó ń pè ní nǹkan tó ń jọ́sìn fún wọ́n yàdúró wọ́n ní làákàí wọ́n yàdúró kún ya máa gbọ́ wàláì láwòlá àìdárò máa káàna tí dúnìyà bí è bá fi pé ìkìlọ̀kìlọ̀ ni ilé ayé gbogbo ti máa àwọn èèyàn wá sì máa kóra wọn jọ gbogbo ẹ̀ lẹ́wàá tí máa kóra wọn jọ ilmul guyubi ilayhi khairun mudafi'in ilmul guyubi ìmọ̀ pamọ́ ilayhi khairun mudafi'in kí ní dáa ti kó fún ni tó wà pẹ̀lú ẹni tó wà pẹ̀lú ẹni wọ̀sùwò ilẹ̀ abyadu mustafirun la ìtìbàwò bẹ́ẹ̀ ni ìgbà mọ́ báyìí fún bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn àti ọ̀ ka shi ci ti ku fo sani talib yaqubi kai huwa kullu huwa kitab kullu marasil gbogbo wa me fada mursal ni gbogbo la asani fi kusis narifu wa sa'ibu muttahimu en tula ti tira na en tafa su kan ke okuboni eléyìí ni tari maksad ala asani maksad لمن نقرأ التاريخ وني كلا تاريخ كما كان التاريخ كلا ولا كما قد قدما وتشاما هي كلا ولا كما كان كافريتا تبني الإسلام الجواب الثاني اتماره إذا لمن نقرأ التاريخ لمن تتوقع الجواب هو إن كنت تستطيع أن تبعث في أسانيد طبعا نبر عليك ما هو إسناد عمايتا أطمع حسوا قوسن يدوه فكرة لإمام الطبري ما كان إمام الطبري سوى فقوله هو بالنسبة للذين يكتبون في التاريخ ويقوم بأن أقول لك أقول لك أبو بعضون سطح ẹni tí wọ́n sọ̀tì síbi wo ìmọ̀mù tó parí lọ yọ ọmọ rẹ̀ ọlọ́run kó bá a sọ̀rọ̀ báyìí lẹ́sàn rẹ̀ báyìí mo sọ fún mi pé ó wà lọ́mọ eighty five years ó wà lórí bẹ́ẹ̀dì àárẹ̀ ṣẹ́jú wọn gbá kóyà kógò rẹ̀ ẹnìkan wá wá sí ohun tó wọn sọ pé ìmọ̀mù rí pẹ̀lú ògùn ọlọ́ba ìṣàlá ẹni òpinú ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́ba ọlọ́ba sùhánà tọ́lọ́sàánú ẹni òpinú ọlọ́ba títí ànábì muhammad sallam ní ìbá wà níwárí àyíbáyì tó bá ní hópù ní àná ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ sànú ẹ̀ ṣe ń pẹ́ àyà ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ dábì ìyá rẹ̀ ẹ̀dákọ̀ọ́lámú àlàkálà bẹ́ẹ̀ àti kíkà wọ́n ní kí ó dé ó ní mo fẹ́ kọ́ lẹ́yìn mo fẹ́ kọ́ tó láti sọ̀rọ̀ ẹ̀ ẹni tó wà ní irú stéèjì àjá kéèjì kò ní fẹ́ kí mẹ̀kẹ́ kú dáńkà wọn ó di أن تبعث في أسانيد فأقول أنتم يقولي ما وادي إسناد يعورو وتباحثها في الدنيا اليوم فقرة للإمام التبري وما بيتركا كان إمام التبري هو مدة من الذين يكتبون في التاريخ torí múdàní ìtúkani gbogbo kani nípa àwọn tó ń pọ̀ tààrí وإن كنت لا تستطيع أن تماحسة أسانيد فكرة فأتقب علي ما سياسة ما وديا وإسنادي واقع وتلاميذ يتبعي لحافظ ابن كثير بكتابه البداية والنهاية يقول لك كلام ما ابن كثير وقالت تفسير هنالي لم صار هنا فون تفسير له هنا قد يوا بلوغ هنا فون تفسير تعرفون انت واني فقرة كاتلة ان كنت لا تفتيه انتم معي اسانين فقرة للحافظ كاتلة حافظ ابن كثير في كتابه كان من البداية والنهاية لا يدافقه قلنا الدلالات ذكري الدلالات ذكري انا كبار اصحاب كتابة ونضع والحافظ يقول كتابة بوضع في كتاب تاخر الاسلام àwọn tíra tó lè kà ní tó fi lè rí tẹ̀sán yanjú ọdún ẹ̀yìn ìṣèwọ́jọ́ báyọ̀ kúfọ́ المفيدة في تاريخ في هذا الباب lẹ́yìn náà ó tún lè ráwọn tí fi ní àǹfààní náà fi a wọ́n pé ohun ọwà súnmọ́rì sọmọ́ráì wọ́n wọ́n ojú ọgbùn àmọ́ ní àǹfààní nú مثل مرويات مرويات ابن حبيب ميفتفي لتاريخ التبري ابن بميفة في التبري الدكتور يحيى إبراهيم يحيى لما تو خلافة الراشدة خلافة الراشدة والدولة الأموية لفتح الباري للكتب الدكتور يحيى إبراهيم يحيى tàfà yẹn náà ni ó di àwọn tíyàtọ lè kà tó fi lè rí ìtàtọ yanjú nìyẹn o fún àwọn tàtọ ń dàrú nọ́mbà three tààkìtì mọ wọn àkìtì sàhábà fi fìtìn ó di ọkọ tíyà yẹn nìyẹn di Dr. Muhammad amahazon ó di wa tààkìtì ìjẹ́ ìdodo. مواقف الصحابة يدوا في في ما في مثلا كافة دكتور محمد أم حزون دم فوق أصل الخلافة الراشدة لدكتور أكرم الضياء العمري في هذا أصل خلافة الراشدة أديوا لما فايف مرويات الخلافة المعاوية في تاريخ تبري لخالد بن قيس فيها من مرويات خلافة معاوية إمام بقوا سنة معاوية ليس ليه إما وكاع وما توبع سنة علي جاري وما إلى ذلك إما كان كان كان سودان فان وي أوه لا لايك إما لا بي واز مش لفع الدوني تقد تكمني حديث بن يوسف tẹ́ bá ń gbọ́ pàjáde bí mo jùmùjẹ kẹ́lẹ̀ yẹn ti mo jẹmùjẹ àwọn yẹn máa rí ayé àjáde tó ah! àwọn yẹn wọ́n bá yìí báyìí gbogbo bá rí kọ́ ọ̀rọ̀ ìsìlámù lọ dáadáa wọ́n sì gbé àwọn bí ayẹlẹ́ la ọlọ́run mọ́ sọ wá nù ọlọ́ọ̀bà náà nọ́mbà sísàbí بقات الكبيرة لابن سعد ما قبل وهو كتاب مهم جدا إذا كنت كتاكيني ويعيز أن المؤلف ينقل رواياته بأسانيد تلاهي مؤلفة أحطوا تلاهي tí ó mú àwọn ìwádìí pẹ̀lú ìsinadi onímúràn ẹwà pàfi pẹ̀lú àsàníìdì nọ́mbà sọ́wọ́n tààrẹ kàlífàtò mina hayat kọwọ́ kìtàbù mọ̀kútàlù àkínà ọmọ ìsáhìmú ìsinadi kíra kan tó pé ọmọ níwọ̀n bani wọ́n tún mọ́ra ilẹ̀ ni àmọ́ àfáà yẹn wà very very careful nípa àwọn ìsinmi rẹ̀ nọ́mbà 8 tarihi المدينة لابن شوبة هو ايضا كتاب مسند تاريخ المدينة تنبع مدينة المدينة وصحابة دي قصري دي أفاوى ابن شوبة هنا تيرا كان يتبني مسند ودي والمضاء كما فاعل لتنا ريولوبا جنب الناي أحداث وأحاديث ستن haraj àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn àdí tó wá ń pa fìtínà ìkúnmọ̀ apáyà tó ti ṣẹlẹ̀ ní nàìjíríà ní dr abdulaziz dukhan ṣàfáwà dr abdulaziz dukhan àkọ́tọ́ o yajibu an tusahihi min at-tarikh àwọn mistake tó wà ń bẹ ìkà alẹ́sàtúnṣe ní ìtàní tó di tíra mí ni matẹ́ nìyẹn أخطاء يجب أن يصلحها تمام الفتوى عقد الدينيكال سياسجنوتا الدكتور جمال عبد الهادي دكتورة الوفاء وقاع الجمعة جمعه فقع الدكتور جمال عبد الهادي دكتورة وفاء جمعه دكتور في الجيرانيه nípa kíkójọ rẹ̀ ọlọ́run kó bá àtàwọn àfáìlẹ̀ sàárẹ̀ ọlọ́ba ọlá kùránù karim ilé ìgbàjẹ̀ dúró náà rẹ̀ àbí adàrin mímà ya azaro nígbà kíra ti kúrò tààrí àwọn gẹ́gẹ́ kásọ́ra fún tí a bá ń ta ìkẹ̀kẹ́ nípa